بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo kí wa káàbọ̀ sí ìkànnì Talim TV mo sì kí ìdánilẹ́kọ̀ọ́ wa tí a pè ní tani Jésù Kristi tani Jésù Kristi apá kẹjọ ní òní tí í ṣe ọjọ́ Júmọ́à déètì òní ni ọjọ́ kejìdínlógún oṣù kẹfà Jùmọ́dà sáání ọdún 1443 ibi tí a ka ìwé tani Jésù Kristi dé ó níbi tí mo ti ń ṣe àwọn àlàyé mẹ́ta àlàyé mẹ́rin kan lórí àyà tí a kà nínú súra alimoran Quran 33 láti àyà 45 dé àyà 57 eléyìí tí Mario Joseph tó sí ní ọ̀nà òdì mo ti wá ṣe àlàyé kìíní àlàyé kejì àlàyé kẹta níbi àlàyé kẹta yẹn òun ni mo ti ṣàlàyé nípa ohun tí ń jẹ́ kálímọ́tòlọ́ rúhùlọ́ àlìmọ̀síì tí gbogbo ẹ̀ sì fi rinlẹ̀ fún wa wípé kò sí kankan nínú àwọn nǹkan wọnyí tó ń túmọ̀ sí pé Jésù ni Olúwa kò sí kankan nínú nǹkan wọnyí tó túmọ̀ sí pé Jésù ni olùgbàlà àti pé kálímọ́tùláì ohun tó túmọ̀ ni kún fàyà kún eléyìí tí fi dá gbogbo àwa ẹ̀dá rẹ̀ bákan náà rúhù lọ ẹ̀mí àlọ́ òun ni àwọn ẹ̀mí tí aláwo dá tó ń fi sí ara ẹnìkọ̀ọ̀kan wa kò sì sẹ́ni tí ò ní rúhù lára. so àpọ́nlé wa ní mọ́là àwùsá làwùsá ń jẹ́ ni ọ̀rọ̀ náà dà nìyẹn aláwò pọ́n isa ọmọ mọ́ríyámù lé gẹ́gẹ́ bó ṣe máa ń pọ́n gbogbo àwọn ànẹ́bí rẹ̀ lé ló fi ṣe ìtìláàkù ló fi pè òun ní kálímọ́tullah rúhùllah bákan náà sì ni pé àlùmọ̀sí nínú èdè lárúbáwá kò fìdí kankan túmọ̀ sí olùgbàlà gbogbo ìwọ̀nyí ni a ti sọ síwájú àwa fẹ́ tẹ̀síwájú ní òní insha allah kí allah subhanahu wa ta'ala kó kún wa lọ́wọ́ àlàyé kẹrin òun ni gẹ́gẹ́ bọ́ sí wà ní ojú ewé 65 nínú ìwé ta ni jésù kristi àlàyé kẹrin òun ni mo pè ní ìpadàbọ̀ ìyísá ọmọ mariam alayhi salam ìpadàbọ̀ Isa ọmọ Maryam ní àkọ́kọ́ náà a gbọ́dọ̀ mọ iye igun tí ó rọ̀ mọ́ ìpadàbọ̀ Isa ọmọ Maryam a gbọ́dọ̀ mọ iye igun àwọn èèyàn tí ó rọ̀ mọ́ ìpadàbọ̀ Isa ọmọ Mariam ìyẹn ni pé oríṣi ọ̀nà tí àwọn èèyàn pín sí lórí mọ́sálà yẹn lórí ìpadàbọ̀ Isa ọmọ Mariam igun kìíní igun àkọ́kọ́ igun yìí gbàgbọ́ pé Isa ọmọ Mariam aleyhisalam pé ó ti kú fínfín igun yìí gbàgbọ́ pé ikú àgbélébù ni wọ́n fi pa Ìsá ọmọ Mariam aleyhi salam igun yìí sì fi rinlẹ̀ pé ó kú sórí igi àgbélébù fún ẹ̀ṣẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ àti pé ó jí dìde lọ́jọ́ kẹta lẹ́yìn náà ó gùnkè lọ sínú sámà ní ẹ̀mí àti ara ó sì wà nínú sámà ní alààyè ó sì máa padà sọ̀kalẹ̀ lópin ayé láti wá kó àwọn àyànfẹ́ rẹ̀ lọ àwọn igun yìí ni àwọn kìrìsìtẹ́nì igun àkọ́kọ́ nìyẹn igun kejì ibo yìí gbàgbọ́ pé Ìsá ọmọ Mariam alayhi salam ó ti kú àmọ́ kìí ṣe ikú irú ẹ̀ kìí ṣe ikú orí igi àgbélébù igun kejì yìí sì fi sàárè kan hàn gẹ́gẹ́ bí sàárè Ìsá ọmọ Mariam alayhi salam lẹ́yìn náà igun yìí fi rinlẹ̀ pé ẹlòmíràn ni ìpadàbọ̀ Ìsá ọmọ Mọ́ríyàmù dúró fún kì í ṣe Ìsá ọmọ Mọ́ríyàmù gan-an kì í sì ṣe Ìsá ọmọ Mọ́ríyàmù alayhi sàlámù Ísírẹ́lì ìran àti ọmọ ìlú mìíràn ni Ìsá ọmọ Mọ́ríyàmù tòpin ayé lọ́dọ̀ igun kejì yìí nítorí náà àwọn tó wá pé ara rẹ̀ ní sọmọ mọ́ríàmù báyìí nígbà tí wọ́n ti gbà wípé ẹlòmíì tó ń bọ̀ yẹn kò ní jẹ́ àyínsá ọjọ́ kìíní àná kò ní jẹ́ àyínsá ọmọ mọ́ríàmù gangan kò sì ní jẹ́ ọmọ ìsírẹ́lì mọ́ ok àwa rí àwọn míì lónìí tí wọ́n ní àwọn gan ni ìsá ọmọ mọ́ríàmù tí ó ń padà bọ̀ ẹni tó fira rẹ̀ bẹ́ẹ̀ ni Mirza Gulam Ahmed olùdásílẹ̀ ìjọ Ahmadiyya òun náà sì ti kúrò láyé o wòlíì èké pọ́nbélé sì ni òpùrọ́ ni asòkùnsẹ́sìn ni igun kẹta igun yìí gbàgbọ́ pé àwọn ọ̀tá Ìsá ọmọ Maryam alayhi salam ìyẹn àwọn Yẹ̀wúdí wọn kò rí Ìsá ọmọ Maryamu alayhi salam mọ́ igi àgbélébù wọn kò sì rí ipa àti pé kò tí ì tọ́ ikú wò títí di àsìkò yìí àlọ́hùn ló gbé e wá sínú sánmà pẹ̀lú ẹ̀mí àti ara aláwo sì máa padà sọ ọ́ kalẹ̀ lópin ayé láti wá tako ẹ̀sìn Christianity ẹ̀sìn yẹ̀wúdí àti ẹ̀sìn ìbọ̀rìṣà ó sì máa pa olórí àwọn yẹ̀wúdí ní àsìkò náà ẹni tí a mọ̀ sí masihu dajjal so àti rí igun mẹ́ta tó so mọ́ ìpadàbọ̀ Isa ọmọ Mariam igun kẹta yìí nìkan ni kò ní ìṣòro kankan pẹ̀lú ìpadàbọ̀ ayínsá ọmọ Maryam aleyhisalam igun yìí ni àwa mùsùlùmí ahalùsùnà irọ́ ni ìgbàgbọ́ igun àkọ́kọ́ irọ́ sì ni igun ìgbàgbọ́ igun kejì igun àkọ́kọ́ irọ́ ni wọ́n gbé lọ́wọ́ igun kejì irọ́ ni wọ́n gbé lọ́wọ́ igun kẹta nìkan ló dúró sórí òdodo wàyí ìpadàbọ̀ yín sọmọ mọ́ríyàm àrí ìsàlám lópin ayé kò túmọ̀ sí pé ìyẹn ló máa sọ di olúwa àti olùgbàlà gẹ́gẹ́ bí èrò ọkàn eh, Mario Joseph àtẹlòmíràn pé ó ń padà bọ̀ yẹn lópin ayé ìyẹn kọ́ ni yóò wá sọ Ìsá di olúwa ìyẹn sì kọ́ ni yóò máa sọ ọ́ di bí ó ṣe wu Allah subhanahu wa ta'ala bí ó ṣe wu Allah ọmọ mariam bí ó ṣe wu Allah subhanahu wa ló ṣe sọ̀rọ̀ ọmọ Mariam alayhi salam tí ọ̀rọ̀ rẹ̀ fi jẹmọ́ ìpadàbọ̀ lópin ayé bákan náà pé ọmọ Mariam alayhi salam Jésù Kristi pé ó wà nípò alààyè nínú sánmà kò sọ di olúwa kò sì di olùgbàlà pàápàá ṣebí wọ́n kì í sì ṣe olúwa bẹ́ẹ̀ ni wọ́n kì í ṣe olùgbàlà nígbà tí Ìsá ọmọ Máríyámù bá sì padà dé ojú àwọn kìrìsìtẹ́nì àti àwọn yẹ̀wúdí tí ó bá bá láyé nígbà náà ojú wọn á wọn á mọ̀ wípé wọn ò kàn án mágbélébù wọn ò sì pa á sì ṣe olúwa bẹ́ẹ̀ ni kì í ṣe olùgbàlà nítorí náà tẹ́nìkan bá wá ń sọ wípé wíwà nípò alààyè ìsá nínú sánmà ló fi ń túmọ̀ sí pé ó ti dolúwa àti olùgbàlà ẹ sọ fún pé kìí ṣe òun nìkan ló wà nínú sánmà o àwọn màláíkà tí ò ló ń kà lọ́dọ̀ wa wọ́n ń bẹ nínú sánmà o ìkankan nínú wọn kìí ṣe olúwa kìí ṣe olùgbàlà má ṣe olúwa mú má ṣe olùgbàlà mú wóore nínú ìwé mìíràn ikú jésù tí mo máa ṣe àtẹ̀jáde rẹ̀ láìpẹ́ inshallah ni mo ti máa ṣe àlàyé ní kíkún lórí àwọn iṣẹ́ pàtàkì pàtàkì tí Ìsá ọmọ Mariam alayisalaam padà bò wá ṣe lópin ayé mọ̀ dájú pé àmì pàtàkì kan ni ìpadàbọ̀ Ìsá ọmọ Mariam alayisalaam lópin ayé ìyẹn ni pé ilé ayé kò ní tí ì parẹ́ títí àyínsá ọmọ mariam alayhi salam yóò fi sọ̀kalẹ̀ láti ojú sánmà kódà mùsùlùmí tí kò bá gbàgbọ́ pé àyínsá ọmọ mariam máa padà sọ̀kalẹ̀ láti ojú sánmà lópin ayé irú mùsùlùmí bẹ́ẹ̀ ti wà nínú ìṣòro ìgbàgbọ́ tó gbópọn kò sì lè jẹ́ onígbàgbọ́ òdodo títí ó fi máa ní ìgbàgbọ́ nínú ìpadàbọ̀ Ìsá ọmọ Mariam lópin ayé kódà lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn tí ẹnìkan bá pèrè ẹ̀ ní mùsùlùmí tó sì gbàgbọ́ nínú orígun mẹ́fẹ̀ẹ̀fà ìgbàgbọ́ Islam okay tó sì ń kírun tó ń gbàwẹ̀ tó yọ zaka tó bá lówó lọ́wọ́ tó lọ ṣe hajj tó bá ní ìkápá rẹ̀ àmọ́ tó wá jìtá tó ní Ìsá ọmọ Maryam alayhi salam o ó ti kú kò sì ní padà wá mọ́ ipò wo ni ẹ̀sìn gbé sí ipò tẹ́sìn gbé sí ni kó ti di kèfèrí ó lè kọ ha àpé ha èé ti rí ṣé ìpadàbọ̀ Ìsá ọmọ ṣé ó jẹ́ orígun kan nínú orígun ìgbàgbọ́ mùsùlùmí ni tó bẹ́ẹ̀ gẹ́ tí a fi sọ pé ẹni tí kò bá gbà pé isa ń padà bọ̀ lópin ayé bó ti di kèfèrí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nínú orígun ìgbàgbọ́ mùsùlùmí òun ló wà kò yí ọ ni sọ mọ̀ pé nínú orígun ìgbàgbọ́ mùsùlùmí tó jẹ́ mẹ́fà al-imanu bi ìgbàgbọ́ nínú òjíṣẹ́ ìgbàgbọ́ nínú òjíṣẹ́ àwọn òbí sí ọlọ́run so ìgbàgbọ́ wa nínú àwọn òbí sí ọlọ́run ó ń túmọ̀ sí pé a máa nígbàgbọ́ nínú àwọn ànábì kọ̀ọ̀kan níbàámu sí àlùkùránì àti àdìsá ànábì ìgbàgbọ́ wa kó tó lè di òdodo nípa ti àwọn òbí sí ọlọ́run àti àwọn ànábì rẹ̀ aleyhim salatu wasalam ó gbọ́dọ̀ wà ní ìbámu sí kí lọ́lọ́run sọ kí lànàbí wí. tí mùsùlùmí bá wá nígbàgbọ́ òdodo ní ti òdodo ànábì kan kò gbọ́dọ̀ kọsẹ̀ lára rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ó gbọ́dọ̀ wà níbàámu sí kí lọ́lọ́run sọ kí lànàbí wí. nínú nǹkan tí ọlọ́run sọ ànábì wí nípa ọ̀rọ̀ Ìsá ni pé wọn ọ̀kan Ìsá ìjọ sọ pé wọ́n kàn aláwọ̀ ní wọn ò sọ pé wọ́n kàn a sì fẹ́ ọ̀rọ̀ àdìọ́kàn ní ọ̀rọ̀ èwo bẹ́ẹ̀ wọ́n kàn ìgbàgbọ́ gbọ́dọ̀ jẹ́ ẹ bá ní wọ́n kàn náà nu tẹ́ bá sì ní wọn ọ̀kan wọn náà nu ohun tí wọ́n ń pè ní ìgbàgbọ́ táàdì sọ́kàn yóò jẹ́ kan ní pàtó ọ̀rọ̀ kan ní pàtó kò gbọ́dọ̀ jẹ́ tàbí ṣùgbọ́n ọ̀rọ̀ kò gbọ́dọ̀ jẹ́ tàbí ṣùgbọ́n ọ̀rọ̀ ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ àmọ̀dájú láwàá kó láàdì sínú ẹ̀mí wa táàfi lọ pàdé olúwa ẹlẹ́dàá wa so nígbà tí Quran sọ pé wà mọ́ kọ́tà lúhù wà mọ́ sọ́là búhù wọn ò pa wọn ò sì kàn tí ìjọ amadéyà wa ń sọ pé wọ́n kàn án kò kú sórí igi àgbélébù ni èwo lẹ fẹ́ kádìmù ṣé ti Quran ní kádìmù ni àbí tamadéyà so ká sọ pé ìjọ amadíyà wọn ò ní ẹ̀rọ míì lára tayọ pé wọ́n gbà pé wọ́n kan jésù mágbélébù di akufar ó ti di kèfèrí nìyẹn láti di kèfèrí kì í ṣe pé ilé ó dàwó nítorí ẹ rárá o kì í ṣe pé nígbà tí èèyàn bá jáàmù tó bá lásídẹ́ǹtì tó dé mọ́tò àsídẹ́ǹtì lásìkò di kèfèrí ìyẹn lè jókòó sórí àdáwọ́rọ́wọ́ ó lè sùn sórí bẹ́ẹ̀dì ẹ̀wọ̀ rọ́wọ́ tí ó sì di kèfèrí ń bẹ̀ tí ó di kèfèrí kọ́lọ̀ kó sànù wa ni aláwọ̀ ní wọn ò kàn wọn ò pa ìjọ amadíyà ń sọ pé wọ́n kàn kò kú sórí ibi àgbélébù ni èwo lẹfẹ́ káàdì sọ̀kan nu méjèèjì ṣé ti tọ́ náà tó ni àbí ti àwọn ìjọ amadíyà bákan náà ànábì muhammadu tọ́lọ́ fi fẹ́ràn sí wa ó ní isa padà bọ̀ ẹ̀yin kan sọ pé ìsọ̀ padà wá ẹ sì dá ọ̀rọ̀ ànábì yẹn ẹ dá a padà sọ́dọ̀ rẹ̀ ẹ̀ ń sọ pé kí ló fẹ́ wá ṣe ẹni kí ló fẹ́ wá ṣe ṣé bí ò ní nǹkan kan tó wá ṣe ká ní kò ní nǹkan kan tó ń bọ̀ wá ṣe láyé pé ọ̀wọ́ pé kó padà kó sì wá tọ́ ikú tí àwọn tó ṣáájú ẹ̀ náà tọ́wò nìkan ni ọwọ́ ọ̀yẹ nìkan nígbà tó ti já sí pànẹ́bì ló sọ pé òun padà bọ̀ bí ìwọ bá jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ òdodo nínú àwọn ànẹ́bì ní ti òdodo ohun tànẹ́bì sọ yẹn ọgbàgbọ́ ni ọ̀wá ní gbé sílà káyè pé ẹ gbogbo àwọn ànẹ́bì tó wá ṣáájú rẹ̀ gbogbo wọn ti kú Eh, títí ó sì á yàtọ̀ o ò ṣe béèrè bá ń pé gbogbo àwọn ànábì tó ṣáájú rẹ̀ sáàárẹ̀ tí ò ní bàbá nú wọn lẹ́yìn ádámà tí ò ní bàbá àtìyá èwo nínú wọn ni ìbí rẹ̀ lójọ ìbí ti isa ọmọ mọ́ríyámù ó ṣe takò yẹn ń gbà tọ́lọ́ ń sọ pé ànábì yìí sòní ní bàbá ìyá nìkan ní òní kọ wá ní rárá o rárá o ta ní òfìjọ́ wáì tẹ́ fi máa gbé ọ̀rọ̀ ẹ̀sìn sínú ọpọlọ yín ọpọlọ yín tí ò tó ọpọlọ eṣinṣin níwọ̀n àgbà tí ẹ̀ ń tọ́lọ rán sáwà ànábì Muhammad tó ti là á mọ́lẹ̀ pọ̀yànpọ̀yàn wípé Ìsá ń padà bọ̀ ẹnìkan kò gbọ́dọ̀ pé rí ọ̀rọ̀ yẹn àwọn tí wọ́n lè kú èrí ọ̀rọ̀ wọn ò rí kú èrí àwọn náà ni alimuhadifun àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa hadithi wọn ò rí ọ̀rọ̀ yẹn kú èrì dòní wọ́n gbà kọ́rọ̀ náà kò lẹ wọ́n gbà kọ́rọ̀ náà wọn ò hún wọ́n gbà pé ló sọ wọ́n gbà pé ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam òun ló sọ wọ́n gbà pé ó rinlẹ̀ gbogbo àwọn tí ń gba àdìsí wá pátá ni wọ́n gbà wá pé padà bọ̀ gbogbo wọn ni wọ́n gbà wá pé yíṣà o òun padà bọ̀ gbogbo àwọn onífíkìwù bẹ̀rẹ̀ lórí Abu Hanifa Imam Malik Imam Shafi Imam Ahmad bin Ambali gbogbo wọn ni wọ́n gbà pé yíṣà ń padà bọ̀ gbogbo àwọn mufasirun ni wọ́n gbà pé ń padà bọ̀ gbogbo àwọn onítàn ìsìláàmù ni wọ́n gbà pé Ìsá ó ń padà bọ̀ ta wá fi ti ẹjọ́ tọba wa ń kú èrì àdìsí yẹn àdìsí tó pọ̀ rẹ́gẹ́dẹ́ àdìsí tí èsè ahad tí èsè ẹyọ àdìsí ogunlọ́gọ̀ àdìsí mùtàwásírù àdìsí ogunlọ́gọ̀ kí wọ́n wá jókòó sórí àga bí ọba kọ̀ máa kú èrì àdìsí yẹn pé ẹ́n sọ pé ń padà bọ̀ yẹn pé isa ń padà bọ̀ yẹn ẹ jẹ́ ká gbé sílà káyì wò ànẹ́bì ni òpin àwọn ànẹ́bì ọlọ́run kò sì ní sànẹ́bì mímọ̀ lẹ́yìn rẹ̀ tó bá fi lè padà wá adásí pé kì í ṣe ànẹ́bì ni òpin adẹ́pẹ́ kì í ṣe ànẹ́bì ànábì mọ́lẹ̀ ló pe àwọn ànábì kó tó sọ pé ìsá ń padà bọ̀ ẹ ànábì ti jẹ́sẹ́ pé tó bá dá sí pé tó bá dá sí pé ó tún padà wá tí ìsá bá tún padà wá a dá sí pé ó ń túmọ̀ sí pé èké jẹ́sẹ́ pé nìyẹn ẹni tó gbà pé òun jẹ́sẹ́ pé ànábì muhammadu òun náà ló sọ pé ìsá ó ń padà bọ̀ kí ni pírọ́bílẹ́mù ẹ tó fi kó bára rẹ ok ìpadàbọ̀ rẹ̀ tó bá dé ṣé ó ní ipa burú kan tó fẹ́ ṣe fún ọ ni ṣó ní ipa burú kan tí ó ṣe fún ọ ni anyway bó wù ọ́ kó o gbà pé ń padà bọ̀ bó wù ọ́ kó o mọ́ gbà tó o bá ti gbà tó o bá pèrè mùsùlùmí tá ti dọ́ ọ a mọ̀ sí kékeré ẹni ẹlẹ́ẹ̀kejì irun ò ní jọpa wá àti ẹ̀pọ̀ kó o ṣáájú kírun fún wa ẹlẹ́ẹ̀kẹta ni pé ní ọjọ́ tí ìjọba ìsìláàmù bá dìde lórílẹ̀-èdè nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé jésù ò padà wá mọ́ tẹ́ǹpẹ̀lẹ́ mùsùlùmí orí yín yóò kú lọ́rùn yín bẹ́ẹ̀ ni orí yín yóò kú ní ọrùn yín. gbogbo ẹ̀ adayímọ̀ o adayímọ̀ amọ̀bí tẹ́ àti ti túbá tẹ́ túbá tí ṣẹ̀ríà ìsìláàmù bá fi dìde lórílẹ̀‐èdè nàìjíríà ṣẹ̀ríà tí ń bẹ nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ṣẹ̀ríà tí ò lè dájọ́ ikú ni tó bá dá sí pé gba ṣẹ̀ríà tí wọ́n ń pè eh, ṣẹ̀ríà eh, àwọn ṣẹ̀ríà kọ̀tù tí wọ́n dá lórí abẹ́ sultan tí wọ́n bá ẹ̀ǹpáwà wọn ni tí wọ́n bá ẹ̀ǹpáwà wọn ni ẹ̀yin gbọ́ tẹ̀lé ẹ̀ ní tíráì rẹ̀ ẹ̀ ní rẹ̀ ikú ikú pípa ni eh, èrè ń mùsùlùmí. tó bá ní ànábì yìí padà wà má ẹni tó wa ó ní padà bọ̀ ó ní padà bọ̀ ṣe ànábì ọmọ kò lọ ànábì ó ní òpin àwọn ànábì ànábì ọmọ mọ̀ pé kùránì ní òpin tírà ẹ́ wọ́n wá ń tànábì sọ <laughs> bá a ní kó ò lè kà ò lè túmọ̀ rẹ̀ èyí tí ó túmọ̀ ló gbé káàkiri ìwọ tó fi túmọ̀ rẹ̀ kí ni ipò rẹ nínú màdìsí tó lè túmọ̀ rẹ̀ tó jẹ́ kí ni rẹ nínú gbogbo àwọn àfa àṣáájú pátá dòní wọ́n ní àdìsí tó ní isan padà sọ̀hìn hadithu mutawatiru hadithi tó lálàáfíà ni hadithi tí ogun lọ́gọ̀ ogun lọ́gọ̀ ọmọ tó ń mutawatiru tí majority gbà wá látọ̀dọ̀ ànábì ṣé majority wọ́n àfẹnukò lórí irọ́ wọ́n fẹnukò lórí irọ́ ìwọ nìkan wa wá fẹ́ mọ táwọn ẹni ìṣáájú ọ̀mà ìwọ nìkan lọ fẹ́ discover nǹkan táwọn ẹni ìṣáájú ò discover nípa ìsìláàmù láì sí ọ̀rọ̀ epo rọ̀bì ọ̀rọ̀ epo rọ̀bì làwọn ẹni ságbélé mọ́ discover táwọn tò ní máa discover rẹ̀ àlùmọ́nì inú ilẹ̀ làwọn ẹni ságbélé mọ́ discover tí àwọn ẹni ẹni àwọn àyàn àsìkò yìí tí wọ́n discover rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí mẹ́jẹ̀ kórìírí ó kúrò ní ọ̀run rẹ o mo wí fún ọ tó o aláwọ̀jẹ̀ kó o gbọ́ o. tọ́ the last topic nínú ìwé wa òun ni ibi tí Mario Joseph tó ti ní káwa mùsùlùmí káwa gba Jésù sílé ayé wa àbẹ́rẹ́ nǹkan bá ń bí ògùn dákan ọ̀tán ó lóhun ògùn dá méjì àkọlé rẹ̀ rèé Mario Joseph ní ká gba Jésù sílé ayé wa Mario Joseph sọ pé nítorí náà ní ọjọ́ kan mo lọ bá olùkọ́ mi ẹni tí ó fi ọdún mẹ́wàá kọ́ mi ní ilé kéwú mo sì bí léèrè pé olùkọ́ báwo ni ọlọ́run ṣe dá ayé àti ọ̀run ó sì sọ pé ọlọ́run dá ayé àti ọ̀run nípasẹ̀ ọ̀rọ̀ nípasẹ̀ ọ̀rọ̀ nípasẹ̀ ọ̀rọ̀ nígbà náà ìbéèrè mi ni pé aṣẹ̀dá ni ọ̀rọ̀ ni tàbí ẹ̀dá mo gbọ́dọ̀ sọ ọ́ yé o ìbéèrè mi ni pé bóyá ọ̀rọ̀ ọlọ́run ni a aṣẹ̀dá tàbí ẹ̀dá alukurani sọ pé ọ̀rọ̀ ọlọ́run ni jésù ẹ bí torí ẹ ti dàrú ó ní alukurani sọ pé ọ̀rọ̀ ọlọ́run ni jésù kọ̀mọ̀túmọ̀ gbólóhùn yẹn kò gbọ́yé pé ẹni tá a dá nípasẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́run sọ pé kún mari joseph náà fún ara ẹ̀ náà ọlọ́run dóhùn náà nípasẹ̀ kún ẹjẹ́ àmọ́ ọ̀rọ̀ ẹ̀ lọ́nà ó ní alukurani sọ pé ọ̀rọ̀ ọlọ́run ni jésù tí olùkọ́ mi bá sọ pé aṣẹ̀dá ni ọ̀rọ̀ ọlọ́run èyí ti túmọ̀ sí pé aṣẹ̀dá ni jésù nígbà náà àwọn mùsùlùmí gbọ́dọ̀ di kìrìsìtẹ́nì tọ́ èsì o. ṣe bí gbogbo ìdí ọ̀rọ̀ rẹ̀ ni kò rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí a ti sọ síwájú ọ̀rọ̀ Mario Joseph ó ti já sí irọ́ nìyẹn báwo wá ni irọ́ ṣe máa wá báwo wá ni irọ́ ṣe máa mú wa kúrò nínú òdodo òun ni kó padà sínú ìsìláàmù tí ó bá jẹ́ pé ó nífẹ̀ẹ́ ara rẹ̀ nítorí pé kò sí ọ̀nà mìíràn tí ọmọ nìyàn lè gbàjọ́sìn fún Allah ọlọ́run ẹlẹ́dà àti ọ̀nà islam ìṣìnà àti òfò ìṣìnà àti òfò gbére ni ẹ̀sìn kẹsìn lẹ́yìn islam tí ẹnìkan bá wá pèrè ẹ̀ ní kìrìsìtẹ́nì pẹ̀lú tá a ti sọ yẹn tó bá sì gbà pé you are still a christian lọ mọ àwọn nǹkan wọ̀nyí dájú ìkíní. E àwọn tí mo fẹ́ sọ yìí lọ́mọ dájú ìkíní kò sí ẹ̀sìn Christianity lọ́dọ̀ Allah kò sí lọ́dọ̀ Allah ilé ayé lọ́wà kò sí lọ́dọ̀ Allah ìkejì ijó jíjó orin kíkọ àtẹ́wọ́ pípa fífi èdè fọ̀ àti ibi àdúrà igbe kí ẹ máa pariwo kọ́ máa pariwo olúwa o olúwa o <laughs> bẹ́ẹ̀ ni sí nǹkan talù kì ṣe ìlànà Allah kì í ṣe ìlànà ọlọ́run ẹlẹ́dà kì í sì ṣe ìlànà ànábì Ìsá ọmọ Maryam alayhi salam lọ́mọ bẹ́ẹ̀ ijó tó ń jó orin tó ń kọ àtẹ́wọ́ ariwo tó ń pa kòó tó ń pariwo gbòòlà ìyẹn kọ́ ni ìlànà ọlọ́run ìyẹn kọ́ sì ni ìlànà ànábì isa ma mariam nǹkan kẹta ìgbàgbọ́ nínú jésù kristi kìí ṣe ìgbàgbọ́ òdodo tí onígbàgbọ́ náà bá fi lè pe jésù kristi ní ọmọ ọlọ́run tàbí olúwa àti olùgbàlà gbogbo ìgbàgbọ́ tó bá lóoní nínú jésù kristi tó bá ti yọrí sí pé ó jésù di ọmọ ọlọ́run ọmọ Allah ó sọ di olúwa lẹ́yìn Allah ó sọ di olùgbàlà lẹ́yìn Allah ìgbàgbọ́ yẹn ti já sí ìgbàgbọ́ rọ ìkẹrin ìgbàgbọ́ nínú Jésù Kristi kì ṣe ìgbàgbọ́ òdodo tí onígbàgbọ́ náà bá fi lè ya ànábì Muhammadu sọ́tọ̀ póun ò ní gbàgbọ́ ohun tó bá mú ọ tó o bá fi lóò gba Jésù Kristi gbọ́ ọ gbà ànábì Muhammadu gbọ́ náà ni àtùrọ̀ o ò sí láyé lásìkò tí jésù ń bẹ láyé àtùrọ̀ o ò sí nínú ọmọ ìsírẹ́lì tí ń bẹ láyé lásìkò tí jésù ń bẹ láyé jésù ti lọ ànábì míì ti dé ọlọ́run sì rán jésù sí ọmọ ìsírẹ́lì nìkan kò rán sọmọ nàìjíríà kò rán sí áfíríkà kò rán sí àwọn òyìnbó kò rán sí lárúbáwá ọ̀wọ́ ìsírẹ́lì nìkan lọ́lọ́run rán sí àwọn àgùntàn tó sọnù nínú ìsírẹ́lì lọ́lọ́run rán sí bóun tiẹ̀ sì wá jẹ́ tọ́wá gbé Jésù sórí àwọn ọrọ mẹrin tí mo sọ ìpọ́dì mú kó tó wá pérì mi lórí rẹ̀ je ń sọ bí tí mo ti fàyọ fún ọ kọmọdé pé ah ọkùnrin yẹn tún dé o ó tún ní kíní kan njá kan kókó sásùn tó máa pariwo bó ṣe máa pariwo jẹ́ kàkà súra àlìmáyídà Quran 5 láti àyà 72 dé àyà 76. Àyà 72 títí dé àyà 76. Aláwò sọ pé, "Aúdùmíláhì ní ṣètò ọmọrọ̀dì, lákọ̀ọ̀dì ta fara lẹ́rí na kọlu iná lọ́ha wà ní Màṣíhù ìdùnnà Mariam, wà kọ́ ọlá ní Màṣíhù, wa'budu Allaha rabbi wa rabbakum innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar wọ́n kúkú ti di kèfèrí àwọn tó wí pé dájúdájú Allah òun ni màsíhù ọmọ Maryam màsíhù sì sọ pé ẹ̀yin ọmọ Israel ẹ jọ́sìn fún Allah olúwa mi àti olúwa yín dájúdájú ẹnikẹ́ni tí ó bá bá aláwo wá akẹgbẹ́ aláwo ti ṣe ọgbà ìdẹ̀ra ní èèwọ̀ fún iná sì ni iná sì ni ibùgbé rẹ̀ kò sì ní í sí alárànṣe kan fún àwọn alábòsí. aya seventy three làkọ̀dé káfàrà lẹ́bí ìnàkọ́lù iná lọ́hà sáálífù sàlátà wa ma min ilahin illa ilahun wahidun wa in lam yantahu amma yaqulun la yamassanna alladhina kafaru minhum adhabun alim ìtumọ̀ wọ́n kúkú ti di kèfèrí àwọn tó wí pé dájúdájú Allah ni ìkẹta àwọn mẹ́ta kò sì sí ọlọ́run kan tí ìjọsìn tọ́ sí. Si àti Allah ọ̀kan ṣoṣo tí wọn kò bá jáwọ́ níbi ohun tí wọ́n ń wí dájúdájú ìyà ẹlẹ́ta eléro ló máa jẹ àwọn tó di kèfèrí nínú wọn. Aya 74 Afàlá yatubuna ila Allahi wa yastaghfirunahu wallahu ghafurur rahim. Nítorí náà, ṣé wọn kò ní ronú pìwàdà sí ọ̀dọ̀ Allah tí wọ́n sì tọrọ àforíjìn lọ́dọ̀ rẹ̀ Allah sì ni aláforíjìn àṣàkẹ́ ọ̀run aya seventy five malimasihu ibnu mariyama illa rasulun kọ́dékọ́lásí mi ń kọ́bìlì hirusul wa umuhu siddiqo kana yakulani toam unzur. كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون ìtumà kí ni masihu Ìsá ọmọ Mariam bí kò ṣe kan àwọn òjìṣẹ́ sì ti síwájú rẹ̀ olódodo sì ni ìyá rẹ̀ àwọn méjèèjì máa ń jẹ oúnjẹ wo bí a ti ṣe ń ṣe àlàyé àwọn àyà náà lẹ́yìn náà wo bí wọ́n ṣe ń ṣẹ́rí wo bí wọ́n ṣe ń ṣẹ́rí wọn kúrò níbi òdodo ẹ wo tọ́lọ̀ sọ pé àwọn méjèèjì máa ń jẹ oúnjẹ kaana ya kùláàni tọ́ám àwọn méjèèjì wọ́n máa ń jẹun ọlọ́run ti disqualify ayisa to be God ó disqualify ìyá ayisa to be mother of God or to be God. ọlọ́run ọba kìí jẹun ọlọ́run bó òdodo kìí jẹun jésù nígbàtí ń bẹ láyé nígbàtí ń lóyún rẹ̀ nígbà tó délé ayé ó muyàn àbí òmuyàn ó ó mu omi ó jẹ oúnjẹ ó ó How can such a person be your Lord and your Savior? Tí kìí bá já sí pé àkọọ́lẹ̀ pé àwọn kan wọ̀ náà ti kò lé ọ lórí. Ẹni tó pè lólúwa àti olùgbàlà. Wo bó ṣe ń sá tó ń sá kíjokíjo nígbà tó gbúròó ìpèsèpèrò àwọn Yẹhudi pé wọ́n fẹ́ pa á ijó ní ń wú ọjọ́ kìí ṣe pé wọ́n fẹ́ sin lọ́hùn ijó ní ń wú ọjọ́ ó sì jó tí ó ti ọlọ́run ní ayé aya 76 kúl àtàbùdúnà min dunillahi ma la yamliku lakum darra wala naf'a wallahu huwa sami'ul alim sọ pé ṣé ẹ ò máa jọ́sìn fún lẹ́yìn Allahu ohun tí kò ní ìkápá ìnira àti àǹfààní kan fún yín Allahu sì ni olùgbọ́ onímọ̀ sọrí báwọn Allah ń bi yín léèrè béèrè pé ṣé ẹ máa jọ́sìn fún Jésù tí ò ní kápá ìnira àti àǹfààní fún yín Jésù Kristi kò lè fi ìnira kàn yín Jésù Kristi kò lè ṣe yín láǹfààní kankan kò lè fi nira kan yín bẹ́ẹ̀ bá sùn kò lè fi nira kan yín tẹ́ ẹ bá sùn kò lè ṣe láǹfààní but ọlọ́run tó dá Jésù tẹ́ ẹ bá sìn yóò fi nira kan yín tẹ́ ẹ bá sìn yóò ṣe yín láǹfààní ẹ wà lìjẹ́ náà a máa ń sọ fún ọ wá ń jó sáàjò ni òun pàtẹ́wọ́ bákan náà nínú súra ànìsá Quran 4 aya 150 dé 152 150 151 152 ó di aya mẹ́ta tí mo fẹ́ kàfẹ́ sí gọ́ wa Allah sọ pé inna na yakfuruna inna lẹ́zínà yakfuruna billahi wa rusulihi wàyùrídùúnà ayùfárìkù báyìnà lọ́ọ̀hì wàrúsùlìhì wàyẹ̀kúlùúnà nùmínú bèbá adén wànàkùrù bèbá adén wàyùrídùúnà ayẹ̀tẹ̀kìdú báyìnà záàlìkà sẹ̀bíìlà. ìtumọ̀ dájúdájú àwọn tó ṣàìgbàgbọ́ nínú àlọ́wù àti àwọn òjíṣẹ́ rẹ̀ tí wọ́n fẹ́ ṣòpínyà láàrin àlọ́wù àti àwọn òjíṣẹ́ rẹ̀ tí wọ́n sì ń wí pé agbàgbọ́ nínú apá kan wọn láwọn gba Jésù gbọ́ àwọn kan láwọn gba Musa gbọ́ a sì sa ìgbàgbọ́ nínú apá kan ẹ̀wá lẹ́ gbà níbi Muhammadu gbọ́ wọ́n sì fẹ́ mú ọ̀nà kan tọ̀ lẹ́sìn láàrin ìyẹn wọ́n wá lọ dé ẹ̀sìn ilẹ̀ lórí táwọn gba Jésù gbọ́ wọn ò gba Muhammadu gbọ́ àwọn kan lọ dẹ́sìn tí wọ́n lẹ̀ fún yẹn àwọn kan láwọn gbọ́n àwọn kan ní àwọn gba Musa àwọn gbàgbọ́ lójúṣẹ́ òkè wọ́n wá pa isa àti muhammadu wọ́n pa á tì àwọn náà dẹ́ ìsìnlẹ̀ fún yẹn àwọn náà ń ṣe ẹ̀yìn 151 ẹni tó bá lọ mú ànẹ́bì kan tó fi lọ dẹ́sìn ilẹ̀ bí irú tí wọ́n yẹn irú àwọn yẹ̀wúdí àti àwọn nàṣọ́ra ùlà ìka húmúlé káfìrú nà akọ̀ wá àtàdínà lèlè káfìrí náà àzáàbà lòrìnà àwọn wọ̀nyẹn ùláìkà àwọn wọ̀nyẹn àwọn ni aláìgbàgbọ́ ní òdodo àwọn ni aláìgbàgbọ́ ní ti pàápàá a sì ti pèsè ìyà tí yẹpẹrẹ ìdásílẹ̀ di àwọn aláìgbàgbọ́ aya 152 aya 155 ti fi hàn wípé tọ́ ọba ti yọ ànábì muhammadu lẹ̀ tọ́ ọba ti gbàgbọ́ ohun tó rí ọmọ ṣe lẹ́sìn you are kafir you are kafir and you will enter hellfire you are kafir and you will enter hellfire kèfèrí ni ọ́ ọ́ sì bọ́ náà ní tọ́ bá kú sórí ẹ̀ wàá máa gbọ́ àwa tá àyọ Mósè ilẹ̀ àyọ Mósè ilẹ̀ àyọ ìsàlẹ̀ àyọ núhùlẹ̀ àyọ Ibrahim sílẹ̀ gbogbo àwọn ànábì pátá lánígbàgbọ́ nínú wọn ṣùgbọ́n ànábì àsìkò tiwa láàwò kọ́ ṣe wàlẹ́dínà àmànù bìláhì wà rúṣùlìhì wà lámùyù fárìkù bẹ́ẹ̀nà àhàdínmínihùm ùláìka sáwọ́fà gàfúrà rọ̀hìmá àwọn tó gbàgbọ́ nínú àlọ́hùn àti àwọn òjíṣẹ́ rẹ̀ tí wọn kò sì ya ẹnìkan sọ́tọ̀ nínú àwọn òjíṣẹ́ tí wọn kò sì ya ẹnìkan sọ́tọ̀ nínú wọn àwọn òye ẹnìkan kan sọ́tọ̀ tabadakọ̀ adam ani aleyhisalam tabadakọ̀ nuhu ani aleyhisalam tabadakọ̀ ibrahim ani aleyhisalam tabadakọ̀ ismail ani aleyhisalam tabadakọ̀ ismail ani aleyhisalam tabadakọ musa ani alayhi salam tabadakọ anabi daud ani bá a anabi suleiman ani alayhi salam bí a musa ani salam a isa ani alayhi salam èyí ò tí ẹ̀fẹ́ dákọ muhammadu ẹ̀ tí ẹ̀fẹ́ dákọ ẹ̀ rárá àwa ń dákọ wọn ọlọ́run sí wọn lẹ́ni àlàáfíà a tún wá ń tọrọ àlékún ẹnì kọ̀ọ̀kan wọn wọ́n mà ṣe fún yín o àwọn tó gbàgbọ́ nínú àlọ́wọ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ tí wọn kò sì ya ẹnìkan sọ́tọ̀ nínú wọn láìpẹ́ àwọn wọ̀nyẹn aláwo máa fún wọn ní ẹ̀san wọn ní pípé aláwo sì ń jẹ́ aláforíjìn àṣàkí ọ̀run àwa táàyẹ nìkankan sọ́tọ̀ kò sì bá ṣe rìn torí kì í mì àwọn àṣìṣe pẹ́pẹ̀pẹ́ tá a bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan tá a bá ní lọ́rùn lọ́la pé àyẹ any one of them sọ́tọ̀ àtakò any one of ànẹ́bí ọlọ́run Allah ó fún wa lórí ibi tá kù sí torí ènìyàn ni wá yóò ṣe àforíjì fún wa lórí ibi tá a bá kù sí yóò wà tẹ́ wa yóò foríjì wa náà rọ̀ yìí mọ́ yóò wà tẹ́wà lọ́rùn níbi tọ́lọ̀ ti sọ yí pé ìyà ẹ ìyà tí mọ́ yẹpẹrẹ ẹ̀dá ni ó jẹ́ ti sìn yín lọ́rùn èyí tẹ́ ẹ̀yà àwọn ànẹ́bí sọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ ẹ̀yà àwọn sọ́tọ̀ọ̀tọ̀ ìyà ẹlẹ́sẹ̀ lérò ìyà tí mọ́ yẹpẹrẹ ẹlérò pé ẹjẹ́ ni abí ìráyé ẹ̀ẹ́dẹ́ ni yẹpẹrẹ lọ́jọ́ àlùkìyámọ̀ ni nítorí náà tí a bá fura sí kìrìsìtẹ́nì yìí Mario Joseph dáadáa a ó rí pé ìròrí èṣù ló kó bá ìròrí èṣù ni kí ẹ̀dá fi ìròrí tirẹ̀ ìyapa ọ̀rọ̀ Ọlọ́run kó fi yapa ìlànà Ọlọ́run kó fi yapa àṣẹ Ọlọ́run ìròrí èṣù ni ẹ̀ ẹ̀ bá ti ń lo ìròrí èṣù tó fi ń yapa ń tọ́lọ́ ń sọ tó fi ń yapa ìlànà Ọlọ́run tó fi ń yapa àṣẹ rẹ̀ ó ti ní ìròrí èṣù nìyẹn ìròrí èṣù bẹ̀rẹ̀ níbi fífi ìròrí kó èrúnrún jọ dípò odidi ìròrí èṣù ó bẹ̀rẹ̀ níbi kíyàn fi ìròrí kọ́ máa kó èrúnrún èrúnrún èrúnrún èrúnrún kó fi máa kó jọ kọ́ wá èrúnrún nǹkan wẹ́rẹ́ kọ́ wá sọ di nǹkan bàǹbà mọ́rẹ̀ lọ́wọ́ bí pàtàkì ohun tí kò pàtàkì ju ẹgbẹ́ lọ fífi ẹ̀tẹ̀ sílẹ̀ pálapàlapà àti sísọ gẹ̀gẹ̀dàrùn ẹ̀yin náà kúkú ti rí bí àròjàre mado Joseph ṣe di àròjẹ̀bi rẹ̀ nítorí náà mo ń jẹ́rìí pé dájúdájú kò sí ọlọ́run mìíràn lẹ́yìn Allah mo sì ń jẹ́rìí pé dájúdájú Muhammad òjíṣẹ́ rẹ̀ ni bákan mo yọ́nú sí Allah ní olúwa o mo yọ́nú sí islam ní ẹ̀sìn mo sì yọ́nú sí muhammadu ní òjíṣẹ́ àti ànábì ìyẹn ni pé tí n bá ní mo yọ́nú sí Allah ní olúwa mo gba tító pẹ̀lú Allah pé òun ni olúwa mi òun sì ni olùgbàlà mi ìtumọ̀ pé mo yọ́nú sí islam ní islam mo yọ́nú sí islam ní ẹ̀sìn ìtumọ̀ ni pé èmi ò ní ṣe àtòjúràn lọ sínú ẹ̀sìn àdádálẹ̀ kan mọ́ mo ti gba tító pẹ̀lú islam nígbà tí mo ti mọ̀ pé islam lẹ̀sìn Allah nígbà tí mo ti mọ̀ pé islam ẹ̀sìn gbogbo àwọn ànábì tó fi Musa àti Isa mo sì Muhammadu ní ànábì àti òjíṣẹ́ sí pé àsìkò ànábì Muhammadu ni mo wá sílé ayé ni ànábì kẹyìn àsìkò ẹ̀ mo wá sílé ni màá tẹ̀lé mo gba tító pẹ̀lú ẹ̀ kí ìkẹ́ àti àlàáfíà àti ìbùkún tí kò ní lópin kó máa jẹ́ ti ànábì Muhammad akẹ́yìndígbẹ̀gbọ́n bàbá Fátímà àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ ìyẹn àwọn tó tẹ̀lé lójú ayé rẹ̀ làwọn sọ̀hábà rẹ̀ àti àwọn tó tẹ̀lé lẹ́yìn ikú rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá mi mo dúpẹ́ púpọ̀ fún ọ o tó ṣe mí ní mùsùlùmí ibi tí ìwé yìí ibi tó parí sí nìyẹn o ibi tí ìwé ètò parí sí nìyẹn insha allah nítorí náà mo ti ka ìwé ta ni jésù kristi mo ti kà tán ní òní insha allah tọ eh, ẹ̀yin tẹ́ ẹ jọ ọmọdé joseph tẹ́ tún yọjú bọ́ọ̀ta bí ìgbà tí eku bá ń yọjú bọ́ọ̀ta láti inú hò tẹ́ ń sọ pé eh, ìrun wákàtí márùn kò sínú kùránì níbo la ti rí eh, ẹnìkan tó bọ́ọ̀ta ó tún ní aláwọ̀ akbar kò sínú kùránì pé kabiru ni ẹ máa bọ́ tàǹkọ̀ọ̀kan ẹ máa bọ́ tàǹkọ̀ọ̀kan nǹkan tí mo kàn fẹ́ sọ lórí nǹkan méjì ni nǹkan àkọ́kọ́ ni wípé tẹ́ rí ẹ̀yin mùsùlùmí láàrin wa tẹ́ ya tẹ́ ya lọ dá wàhálà lẹ̀ nípa pé ẹ̀ ń sọ pé kùránì yùn ní yín pé kùránì kan lẹ́ẹ̀mọ̀ọ́ lò ẹ̀ nílò àdíìsì èyí ni aṣáájú báyìí fún àwọn wùrìyẹ̀ tí ń jáde hùn ṣé ẹ mọ̀ pé kílèmù náà ní ìsinmi ni pé Allahu Akbar kò sínú kùránì ìrun wákàtí márùn kò sínú kùránì ṣé pé ntẹ́yìn náà ń sọ fẹ́ sọ ni pé hadisi wo hadisi wo ẹ̀ ní làdíìsì kùránì kan lẹ́mọ̀ lò kùránì tírà ọlọ́run ẹ bá fẹ́ ṣe kọparétífù kùránì lẹ́mọ̀ gbé káàkiri àdíìsì ètò lẹ́m̀bẹ̀m̀bẹ̀ èyí tí ó ṣe kí níkan mẹ́m̀bẹ̀ ṣe rí pé ẹ ti di aṣíwájú fún àwọn ọba Sólómọ́nì ọ̀sìnwín ẹ ti di aṣíwájú fún èyí tí mo tún rí lánàá tó ń sòyìnbó tí ń sọ pé Allahu akíbárúkọ́ pé Allahu Kabiru ni pé káwa mùsùlùmí ká tọ́ka sí ibi tí akíbárú wà ibi tí ibi tí Allahu akíbárú wà nínú Kùránì òun náà dúró sórí pé kò sáàdì ìsìnú o gbogbo ẹni tó bá ti ní kò sáàdì ìsì ẹ̀yin látàájú wọn nínú ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ takùsọ̀ yìí Bukhari Muslim ni aṣáájú àwọn ọ̀sìn wíwọ̀n yẹn ẹ̀ẹ́dẹ̀ bá san yín níwájú ọlọ́run ìyẹn jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ò ní pé ẹ̀yin ọ̀sìn mi ẹ̀ tí kọ̀ tó ẹ máa bọ́ ọ̀tà sí ẹ̀ tún mọ túbọ̀ ọ̀tà bí esusu ẹ̀ máa túbọ̀ ọ̀tà àkọ́kọ́ ná ẹ̀yin kọ́ lànà bí wa ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin kọ́ lágbọ́ àlàyé àlùkùránì ní ẹnu rẹ̀ mo ti fọ mo ti fọ èsì nígbà tí mo sọ̀rọ̀ lórí ọba Sólómọ́nì mo ti fọ èsì síbẹ̀ ẹ̀ lọ gbọ́ ẹni tí ọba tí ì gbọ́ kọ́ lọ gbọ́ gbogbo tẹ́ ń sọ yẹn ariwo lásán ni ariwo lásán ni ṣé kẹ́límọ́tù ṣàádà wà ní Kùránì ni ashadu allah ilaha illallah wa ashadu anna muhammad rasulullah sọ wà ní Kùránì ni kò sínú Kùránì kò sínú Kùránì. ìsìláàmù tiwa kò bẹ́ẹ̀sì lórí kùrán nìkan kò yé yín ni ọ̀rọ̀ tí ló dàrú tó fi dá sí wípé ìwé ẹyọ kan péré lẹ máa ń tọ́ka sí inú ẹ̀sìn yín ìwé ẹyọ kan péré lẹ máa tọ́ka sí ọ̀rọ̀ ẹ̀sìn tiwa kò mọ níwé ẹyọ kan alukurani àti hadisi alukurani àti hadisi alebisọlọ́lá àti à ìwé méjèèjì yẹn ó ní ìwé tí ẹ̀sìn ti wá gbé lọ́wọ́ tí kùránì bá mú ọ̀rọ̀ wá sókí lórí àṣẹ ìtúpalẹ̀ àṣẹ inú àdíìsì òun ló wà so gbogbo èyí tẹ́ ń sọ pé yẹn kò sí kìíní kanú kùránì kò sí tákanú kùránì níbo lọ́wọ́ wà kí wọ́n mọ̀ níbo lọ́wọ́ tó mọ̀ àbí wọ́n lọ́ọ́sẹ̀ ẹ̀kọ́ lárúbáwá ní kéwù ni tó ń sọ pé kò sí ti ń jẹ́ pé Kabiru wà ìwọ wọn ṣé so lárúbáwá tí ti ń alárúbáwá tí wọ́n ti ń gbé si Akbar bọ̀ àwọn ọmọ pé kò sí kùránì pé Kabiru níbẹ̀ nù kùránì mọ̀ ismu ismu àti Eh, sígà àlèmùbálágà bíi fàáyìn pé nígbà míì wọn a máa wí smutef deal wàyúrọ́ọ̀dù bí yí ismo fáìlì ọ̀túnmọ̀ yẹn ọ̀mọ̀ yẹn ọkàn bẹ́ẹ̀ta ni ọkàn bẹ́ẹ̀ta á fún ọ létí ọ̀rọ̀ rẹ ẹ á fún ọ létí ọ̀rọ̀ rẹ àwọn àfáà mi wọ́n lè ti bọ́ta fún ọ wọn ò ní wù wọn ò ní jẹ́ kó kó bá àwọn kò kí ó kò béèrè tí wọ́n lérò pé orí sọ kan lọ mọ̀ in brief tí mo fẹ́ sọ fún ọ ní ìsìn ni pé nínú ìlànà ìsìláàmù sọ gbọ́ tọ́ọ̀bà mọ̀ kó tó lọ mọ̀ ní ìsìn alukur'ani àti àdìsì nìlú ẹ̀sìn wa ìdí sì ní tá ti gbógun ti àwọn kan tí wọ́n ń sọ pé kùránì kan làwọn máa lò àwọn ò ní lo so wọ́n ti jẹ̀bi ẹ̀sùn aṣíwájú aburú fún ẹ̀yin ọ̀sìnwí tẹ̀m̀bọ́ta lónìí torí pé ẹnu yín ni wọ́n ti gbọ́ ẹnu yín làwọn ọ̀sìnwí yẹn ti gbọ́ wípé kò sáàdìsì kò sáàdìsì ẹnu yín ni wọ́n ti gbọ́ adẹ̀kìlọ̀ fún yín gbà náà àkìlọ̀ fún yín ohun tẹ́ ra wọlé yìí yóò lẹ́yìn bíi bíi bí òkú ìyá jọjọ tó kú lóko tó kú lábà tẹ́wọ́n á sí ń lé wọ́n ti ń lẹ́yìn fún yín báyìí but àwa mùsùlùmí àwa dúró digbí sórí ma qala Allah fi kìtàbìhì al-Qur'an wà ma qala fi ahadithihi as-sahiha àwa dúró sórí kí lọ́lọ́run sọ nú al-Qur'ani kí ni àlẹ́bí sọ hadisi hadith rẹ̀ méjèèjì àpapọ̀ méjèèjì nígbé ẹ̀sìn wa sọ àpapọ̀ méjèèjì nìwé ẹ̀sìn wa insha Allah ní ọ̀la kí Allah kó fún mi ní okun àti àlàáfíà mo fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan àkọlé rẹ̀ ni ta ni ìdùmarè mo kọ́kọ́ lérò pé màá ṣe ń jọ Sunday ni bọ̀tí mi ò fẹ́ kó di tíra omuda tíra hadith tíra kejì nìyẹn nínú Islam hadith tíra hadith, tíra, hadith tí a máa kà ní gbogbo ọjọ́ ọyọ́ monad mo fẹ́ kó di lọ́wọ́ mo fẹ́ kó di lọ́wọ́ so ní ọ̀la bóyá láti aago mẹ́sàn-án àbáago mẹ́wàá tí ìbá lè come on air ní nine ẹ máa retí mi by ten mo fẹ́ discuss ta ni Èdùmàrè àkọlé nìyẹn o ta ni Èdùmàrè mo fẹ́ discuss ẹ̀ ní ọ̀la insha Allah. aláwọ̀kùn wa lọ́wọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu